nítorí mo ti mọ̀ pé ṣètánù jókòó tọrọ ọrú ọ̀rọ̀ wa lÓgbómọ̀ṣọ́ ó di kọ́ mọ́ lùlù kò sí bẹ́yìn ọ̀mí yóò ṣe gbọ́lù tí ò ní mọ́ ṣe kínni tí ò ní mọ́ jò èyí tẹ́ ẹ bá ṣe lÓgbómọ̀ṣọ́ yìí ni yóò ran gbogbo ìlú míì tí wọ́n mọ̀ pé àáfàá ni mo parí nǹkan àáfàá ni mo wá láàfin àti nǹkan àmọ́ kí nǹkan máa ṣẹlẹ̀ lórí ẹ̀sìn léyìí tá a mọ̀ lánàá tá a mọ̀ lónìí ọlọ́run ó bi aléèrè lọ́la ẹnìkan pè mí tó jẹ́ àwọn kírísítẹ́nì pé ṣé kò sí mùsùlùmí tí ó lè dá yín lẹ́kun pé ó tó ni mo á wò pé n tó burú jù báyìí lọ ti kọjá lọ táwọn bàbá ń gbà yẹn náà tí wọ́n sọ pé tó tí ó sì tó tí ó sì gba tító kí a ló wá ṣàwa mùsùlùmí tó jẹ́ wípé a máa jà nínú ilé yóò ràn gbá yóò ràn àwo yóò ràn kòkò yóò ràn bàbá àsásù a sá ní pọlọ́hún pé kó wá parí nǹkan a sì ní sọ pọlọ́hún pé kó sọ̀kalẹ̀ kó wá yanjú ẹ̀ ẹ̀dá kan náà ni ó yanjú ẹ̀ eléyìí ló fà níjọ́ yẹn because mo ṣe darí kodò wọn ò pé irú èwo ni torí tẹ́ ẹ bá sọ̀rọ̀ kan l'Ógbómọ̀ṣọ́ yìí tẹ́ ẹ bá bẹ lọ́n ṣáájú kẹ́ ẹ tó sọ wọ́n sì sọ̀rọ̀ di yánmọ̀yánmọ̀ játijàti erédèrèdè mọ́yín lọ́wọ́ tọ́lọ́n lẹ fẹ́ sọ ó téèyàn ò bá sọ́ra èèyàn sọ yí pé ta ló ní sọ tọ́lọ́hùn kí n kúkú ṣe tèṣù ó sì pé mi ṣùgbọ́n téèyàn bá wá wò ó ẹ rí i pé àwọn mùdírù ni a máa mo tún gbọ́ kẹ́ni wọ́n ní àṣà sàmánì sùkúùtì wàá mọ̀ lásìmọ́tòlè bùyúùtì àwa gan ló yẹ lásìkò yìí nítorí lásìkò yìí àsìkò kéèyàn dákẹ́ dákẹ́ ẹnu ẹ̀ ni tó o bá lọ́wọ́ sọ̀tọ̀ ọlọ́run ó sọ di nǹkan mímọ́ lọ́wọ́ ẹni tí ò tó ẹ tí ò ṣe òun ni yóò sọ̀rọ̀ tó bá fún lésì àwọn èèyàn wà tó máa wò pé akẹ́lẹ́ ń sẹ̀yìn náà tẹ̀ ń ṣe báyìí ìdí nìyẹn èyí tèmi wá sọ ọmọbẹ lọ́run sí pé wọ́n lọ́run àníyàn mi ni wípé ṣé gbogbo mọ̀ sọ́wọ́sì mọ́ lọ táwọn ọmọ owó dèbá ni tíyàwó àtọkọ tí wọn ò ní gbọ́ra wọn yé mọ́ táwọn ata àtijọ́ ń sọ̀rẹ́ táà ní sọ̀rẹ́ mọ́ nítorí tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ògbómọ̀ṣọ́ ìní abẹ́mi sí ibẹ̀ mo dàgbà sí ibẹ̀ mo ṣe gbogbo tí mo ṣe sí kò sí ẹni tí ó sọ pé yìnyín mọ́ lámọ́ yín àfi tíjà bá dé bọ́tẹ̀ bá dé èyí kan lè mẹ́lò wọn ọmọ mi àmọ́ àwọn tá àjọ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ọkàn àìtànjọ ń ṣe pẹ̀lú ara ní ẹlòmíràn àjọṣe pẹ̀lẹ́mì mo la fẹ́ bá dé ní tó pọ́ǹtì mi tí mo fi ń wòye pé gbogbo ara ilé la ti pè tọ́rọ̀ yanjú bóyá ni tí ò ní ìdì kankan ṣe pẹ̀lú Ògbómọ̀ṣọ́ bóyá Ọlọ́run lè yanjú ẹ̀ ó síbi tí ọ̀lẹ́bi o ẹnìkan èé jẹ̀bi súnmọ́ mi Alhaji Taofiki akéwùgbà góòlù ẹ súnmọ́ bí i níwọ̀n ọ̀bá súnmọ́ bí i kí lọ ẹkẹ́ mi ó ṣe kí n súnmọ́ wọn tí n bá ti súnmọ́ wọn kí lọ́tàn ìjà tán ṣùgbọ́n gbà méjèèjì bá ní mo ní ó súnmọ́ mi kò súnmọ́ mi nì sáà méjèèjì kọ́ la lẹ̀bi àwọn méjèèjì la jọ lẹ̀bi ẹnìkan jẹ̀bi tán ẹnìkan sì jàre tán àmọ́ ìtẹ́sẹ̀ yìí ó dùn mọ́ mi nú tọ́lọ́n lẹ́sẹ̀ yìí ẹ lọ sọ́tún ẹ pẹ̀tù sí ẹ lọ sósì ẹ pẹ̀tù sí kódà gan ẹ tún dúró láàrin ẹ tún pẹ̀tù sí èyí tí ẹ wá yẹ ti ṣiṣẹ́ ọlọ́wọ́n gbà ní bàdà fún yín mo káwọn bàbá tí wọ́n gbèrò wípé kẹ́ yan kọmitì nítorí ń jọyẹ mo sọ̀rọ̀ tán kódà gan ọ̀rọ̀ tún sọ pé ta ló ní ọ sọ ṣùgbọ́n èmi ń tèmi òròmọ́ sọ̀kò èmi ó sọ tèmi tèmi tí ń sì sọ ni wípé ìwà ká ṣàtúnṣe ẹ ti wá mo dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá tí wọ́n gbégbèsẹ̀ níjọ́ yẹn mo mọ̀ pé àwọn bàbá tí wọ́n tò síwájú látòrí mùdírù tí edórí gbogbo ẹ̀ wọ́n yẹ ṣe èèyàn lásán àwọn àbàmì èèyàn ni wọ́n nítorí tó bá yẹ pé èèyàn lásán ni wọ́n já àwọn èèyàn ó fèsì lé ọ̀rọ̀ tí wọ́n bá sì fèsì lọ́rọ̀ ọ̀tọ̀ ní tírábìtà wá ṣe ọ̀tọ̀ ní tí wọ́n mọ̀ ṣe bí wọ́n ṣe dákẹ́ ọ̀rọ̀ ọjọ́ náà inú mi dùn nítorí mo ti mọ̀ pé ṣètánù dókò tọrọ ọrú ọ̀rọ̀ wa lÓgbómọ̀ṣọ́ ó di kọ́ mọ́ lùlù kò sí bẹ́yàn mi yóò ṣe gbọ́lù tí ò ní mọ́ ṣe kíni tí ò ní mọ́ jò ọlọ́run sàrùn bàbá náà lẹ́sàn rẹ̀ ṣe rí iṣẹ́ tẹ́ ti ṣe lÓgbómọ̀ṣọ́ ọlọ́run gbà ní bàdà àti kábíyèsí Gandhi àti chief imam àti dílé ayélára àti àwọn tó tún kù nítorí ó tún kọ àwọn míì torí mò ń wo ogun tẹ́ ń ṣe lórí ó tún kọ àwọn bẹ iná tá à ń rí ń yẹn iná yẹn kọ́ ló ń jò gáàsì tí ń sọ̀pùlá iná ni ló jẹ́ kí iná máa bẹ tí bá tí lọ́wọ́ kọ́ ní o. eégún tó mọ́rẹ̀ lọ́wọ́ ìní ṣe kí ni ìní ó dìgbà ẹ bá di eégún mú ìlọrí òtò bọ́ lọ́wọ́ ẹ̀ nítorí tí ẹ bá dọrẹ́ mú ó ṣeé ṣe kọjá wípé ìpá ń bẹ ìkúùkù ń bẹ àwọn kan bẹ tẹ́ tún bá ní tún ṣiṣẹ́ tọ̀ ṣe rí mo rí ṣe rí aṣojú pa aṣojú nù aṣojú pẹ̀lú àwọn kánkọ́sì wọn kánkọ́sì wọn àwọn ìsìláàmù ni ẹ bá bá wọn sọ̀rọ̀ igun kejì Alhaji Mansuru Ejide àti gbogbo àwọn kànrìn kànrìn bí irú wọn ẹ dákun ẹ rí wọn ẹ rí wọn ẹ rí wọn tá a bá rí wọn ó ṣeé ṣe kí solúṣàn tó yá kánmọ́ kánmọ́ kánmọ́ kánmọ́ kọ́ wà nídìí ọ̀rọ̀ yìí iṣẹ́ mi là tún gbé kalẹ̀ wọn ẹ má bínú ọkùnrin yìí ojoojúmọ́ bóyá láì má dọ̀ọ̀dọ̀ rẹ̀ mọ́ èwo ni kọ́ máa àṣàyìn phase one phase two phase three àmọ́ ń tọ́ dáa jù nínú ìtàn ẹni kí wọ́n kọ́ nínú ìtàn yìí pé ha rábìtátọ̀lá àyímáà wàlẹ̀ wùlàmà káàkiri wọ́n ṣiṣẹ́ èyí tẹ́ ẹ bá ṣe lógúnmọ̀ṣọ́ yìí ni yóò ran gbogbo ìlú míì tí wọ́n mọ̀ yìí pé àáfàá ni mo parí nǹkan àáfàá ni mo wá láàfíà sí nǹkan ọlọ́run bá yóò bá dúpẹ́ fún yín yóò bá wa san yín lẹ́sàn-án rẹ̀ ẹ̀san tí èèyàn máa jẹ láyé àti lọ́run ọlọ́run yóò bá a san fún yín mo ń wo kinní mo rí wípé ọpọlọpọ inú rẹ̀ ò ní dùn nítorí wípé ń tẹ́ ẹ̀ mọ́wọ́ tẹ́ ẹ̀ mẹsẹ̀ ni wọ́n ń kàn yín léṣo tẹ́yìn kan wò tẹ́yìn kan sọ tẹ́yìn kan ṣe ṣe rí náà nìyẹn ó fi wà náà nù ẹ kan àjọ wà ní wúmúra ní upper year honorable ni ọwá ń tàwá fún èmi náà làjọ ń tàwá fún àjọgbéra wa náà a sì jọ múra náà ni àjọ ń tà wá fún ẹnìkan sì tẹ̀lé à á sì mọ̀ ó sì kó ìgbà tí fún lẹ́ẹ̀kan náà gbàm nínú aram nígbà tá a wojú rẹ̀ ó sì kọlà mo ní a yorùbá lọ́sẹ̀ àṣekèsè yorùbá lèmi bá lèmi bá gba mo bá ní a ọ̀rẹ́ mi gbé ọwọ́ sókè ó sì gáǹtì ẹ̀ tó ọ gbọ́wọ́ wípé ha ó ti gbàgbé pé nú lọ́ba abilé èmi bá pọ́n tọ̀ pé kí ló ṣe fún wa sọ èdè bí àwọn Sudan lọ́ba ń ṣèdè wà ní òkè gbogbo lábáwá olóhùn gbọ́ ó yà sọ lábáwá lọ́ba sọ pé nígbà ń tàwáfù lọ àwátà ẹsẹ̀ bẹ̀rẹ̀ tàwáfù láti ìpàdé aláwọ̀kọ́ onígbà ń tàwáfù lọ lẹ́ẹ̀kan ọlárakùnrin yìí ọ̀tẹ̀ òun ní èèkánná mọ́lẹ̀ kí n wo èèkánná òun iná yọ dànù tẹ́jẹ̀ òun ìsìn ni lọ bá wò dáadáa lọ bá ní ah, ha afwan mọ́ bínú ọ̀rẹ́ mi wá dúrà mi ah, ha ó ní o ti na o ti fún ẹnìkan níkòó tọ́lọ̀ ń wá wo bọ́ dáadáa tó fẹ́ ṣe ń bì tọ́lọ̀ ń gbẹ̀san tó fi gbà ládàá ọjọ́ mójúkú òfin a ah, olódodo ni ó ní ká tó kù nílé ó ní mo ṣe nǹkan ń sọ ń gbà bá sì tán ẹ wá sọ nǹkan ọ̀hún èyí tẹ́ ẹ̀ kàn án lábùkù kéékèèké àtàbùkù ńrobo àtàbùkù eléwédú àtàláta tẹ̀ẹ̀kan bì ọlọ́run di ẹ̀jẹ̀ rẹ̀ ìjọgbẹ̀dẹ̀ àti àwọn ẹni ẹ̀kan ọ̀kan yín lábùkù ìsìláàmù ni ọlọ́run bá dúpẹ́ fún yín ọlọ́run bá san yín lẹ́san rẹ̀ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. akí bàbá wa pé ẹ kú ọ̀rọ̀ ẹ̀sìn orúkọ méjèèjì tá a bá lára yín ó fi hàn pé ìdílé ogun lẹ ti wá. wọn ipé èèyàn ní ibà bí ọ̀ràn rẹ̀ ọba jẹ́ jagunjagun nílẹ̀ yorùbá wọ́n tún wá ní ah, gbogbo ẹ̀ wá jọra wọn ọlọ́run tún wá ṣe yín pẹ̀sẹ̀ ń sọ̀rọ̀ bàbá wa tó bí ni mo ti ń picturize ìgbà tá a máa lọ gbọ́ wá sí wọn ní central mosque ọ̀yọ́ kékèké àwọ̀ pint máa lọ wò wọ́n kà nínú bíbélì máa kírun máa ṣe kírun tí Ẹ́sírà akọ̀wé sì gbéwé náà sókè gbogbo ẹ̀ ni mò ń sáré fojú wò lọ pé inna kadhalika najzil muhsinin àṣẹ bọ́lá ń ṣe sẹ̀san àwọn ẹni rẹ̀ ni ẹ̀san kan lẹ jẹ́ fáwọn àgbàlagbà àná ọmọ tí ó tún wá jẹ̀san ju tiyín náà lọ lójú ẹ̀mí yín ọlọ́run ó gbé jáde nínú gbogbo àwọn ọmọ wọlá títóbi àlùkùránì ní ṣókí a dúpẹ́ fún yín pé ẹ jẹ́ ọba ìjẹ́ ọba yín kò wá bà islam yín jẹ́ ẹ jẹ́ ọba tí kò da nǹkan mí pọ̀ mẹ́sìn ẹ jẹ́ ọba tó dúró déédéé lórí tawhid ẹ wá jẹ́ ọba tó dúró déédéé lórí òdodo èyí nìna ni bàbá Mùdírù fi fẹ́ràn èèyàn níjọ́ tí mo ti ń gbúrò bàbá Mùdírù kí n tó dá lásùnra wọn mi ò rò pé mo gbúrò pé ẹnìkan fẹ̀sùn owó kàn wọ́n rí mi gbúrò pé wọ́n lọ kan lówó wá dìjà lẹ́wọ́ bá bàbá mùdírù láàrin wọn hábà ntọ́lọ́hún ṣe fún wọn ó tó wọn ní mímọ̀ lẹ́kọ̀ọ́ lọ́lá hasbi ilmi nafa mọ́rúlò ilà fìtọ́mà tí yẹpẹrẹ àfáà ní máa kan pé lágbájá ó fún mi ní nǹkan tàmàdó fún mi ní fún bàbá wa mọ̀déró markaz àbáwọn dúpẹ́ lọ́dọ̀ náà lórúkọ gbogbo ikọ̀ tí a wá sílùú Ògbómọ̀ṣọ́ àdúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run bá wa san yín lẹ́san dáadáa àwọn bàbá wa ní òǹlàjà ní gbẹgbẹ́ kò sẹ́ni tí ò lọ làjà tí ò ní farakó kan ọwọ́ bàbá náà déyìn àti farakó ìbú àti because òyìnbó ní a group hero will always be the feelings of others ẹni ọba ti jẹ́ akọni lọ́dọ̀ ọjọ́ kan ìkà ni ó jẹ́ lọ́dọ̀ ọjọ́ mi ẹni ọba sòdodo tó dodo yẹn bá bá tiẹ̀ mu èèyàn rí nìyí ẹni òdodo ọba bá tiẹ̀ mu èèyàn bú nìyí bọ́lá ṣe dáyé náà nìyẹn adúpẹ́ fún yín o na nashkurukum wallahu yashkurukum fajashakumullahu khairan salamu alaykum wa rahmatulahi wa barakatuh.